a kí gbogbo àwa ọmọ káàárọ̀ òjíire nílé lóko lájò akáàárọ̀ akásàn akálẹ́ níbikíbi tí ẹ bá ti gbé ń gbọ́ wa gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ a máa ń sọ wípé gbogbo ohun tó bá ti ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire eh, ní nàìjíríà a ó máa mú wá sí etí ìgbọ́ yín bẹ́ẹ̀ ni o jẹ́jẹ́ wa la dúró lánàá ni mẹ́sẹ̀gì bá wọrí fóònù wa ah pẹ́pẹ́ sí o pé gbogbo nǹkan tójú wọn rí ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà lọ́wọ́ yìí wípé kì í ṣe nǹkan kékeré o ni bàbá mi yẹn bá sẹ́ndì fọ́tò sí mi fọ́tò yẹn náà lẹ́rí tí mo gbé síwájú ètò tí mo ń ṣe yìí ah ni mo bá sì wo fọ́tò náà mo ṣáà rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò pọ̀ wọ́n ń fẹsẹ̀ rìn Ah, nígbà tí mo wá wò dáadáa ó wá yé mi pé ah, nǹkan tí bàbá mi mí ni wípé kò sí epo nílùú eh, kò eh, sépo nílùú wọ́n ti fún wọ́n ti fi owó kún owó epo gbogbo nǹkan ti di ọ̀wọ́n gógó ara òro kun ara òro adìyẹ ah, mo wá ní pé nǹkan tí bàbá mi mí tó fi sẹ́ndì eh, fọ́tò yìí sí mi nìyẹn bàbá mi tó sẹ́ndì fọ́tò yìí sí mi fọ́tò tí mo gbé síwájú ètò tí mo ń ṣe yìí ẹ máa faramọ́ ni ó dé bolúgbọ́n ó fi mọ́ra ó dé bárẹ̀sà ó fi mọ́ra ó dé bọ́ràngún léèlá òun náà fi mọ́ra ẹ máa fi mọ́ra ní nǹkan tí ẹ gbàdúrà fún náà lẹ rí ẹ iṣẹ́ ọwọ́ yín nìyẹn gbogbo ẹ̀yin Nigerians ẹ̀yin ọmọ Yorùbá iṣẹ́ ọwọ́ yín nìyẹn ṣèbẹ́yìn náà lẹ dìbò fún bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ẹ má máa ní sùúrù ni ẹ mọ̀ kí bàbá yẹn náà ẹ̀ṣẹ̀ débẹ̀ ni ìbẹ̀rẹ̀ oṣù ń ṣẹ́ àfẹni tó bá ṣe dópin nǹkan tí bàbá yẹn bá lẹ̀ kì í ṣe nǹkan kékeré a ti ń sọ fún yín tipẹ́tipẹ́ wípé àwọn ìjọba àná yẹn wọ́n ti balẹ̀ jẹ́ gan gbogbo nǹkan tó jẹ́ nǹkan gidi nílẹ̀ Yorùbá ní Nàìjíríà náà ti fi yáwó lọ́wọ́ àwọn China ẹ mọ̀ye owó tí ìjọba Buhari yá lọ́wọ́ àwọn China ni kì í ṣe owó kékeré gbogbo gbèsè tán dẹ̀ ń yá lọ́wọ́ àwọn China yẹn wọ́n ń ṣe ní àpapín láàrin ara wọn àbí gbogbo owó tán yá lọ́dọ̀ àwọn China àbẹ́yìn rí nǹkan tán fi ṣe sí Nàìjíríà ṣé wọ́n fi kọ́ school ọ̀fẹ́ fún àwọn ọmọ ìlú ni àbọ̀n fi kọ́ ilé ìwòsàn ọ̀fẹ́ àbọ̀n ń fún àwọn ọmọ ìlú àwọn arúgbó àwọn olóyún lówó ní oṣooṣù ni capital no àwọn ìjọba àná kan wọ́n kàn ń yá owó yẹn wọ́n fi wọ́n ṣe ní àpapín láàrin ara wọn ẹ òun la ṣe ń sọ fún yín wípé ẹ̀yin náà lẹ dìbò fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé bàbá Bọ́lá Ahmed Tinubu tó wà ń bẹ̀ ń sìn á kọ́kọ́ gbájúmọ́ gbogbo nǹkan tó ti bàjẹ́ náà kó tó lè rántí ẹ̀yin ará ìlú kì í ṣẹjọ́ bàbá yẹn o òun ni mo ṣe kọ́kọ́ sọ wípé nǹkan tí ẹ gbàdúrà fún lẹ rí ẹ̀yin náà lẹ dìbò fún wọn gbogbo nǹkan tó bá ti wá ń jáde ẹ̀ẹ́ nínú ìjọba bàbá Buhari ẹ fi mọ́ra ẹ fi mọ́ra kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe sí bàbá Buhari yóò lọ́dún mẹ́jọ ẹ̀ yóò pé pérépéré ni o tí ẹ ti understand alẹ̀ tó ti gbọ́ wọ́n ní dọ́là gan ti lọ sókè àbí wọ́n ní dọ́là wọn ló ti lọ sókè wọ́n ní kì í ṣe nǹkan kékeré wọ́n tiẹ̀ ní wọ́n ló wá burú jà tó jẹ́ wípé ẹsẹ̀ ní gbogbo àwọn èèyàn fi ń rìn tán bá tiẹ̀ sọ fún mi ṣèbí fọ́tò ẹ̀ náà ti mo sọ pọ́n sẹ́ǹdì sí mi ẹ̀ṣẹ̀ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà gbogbo wọn ti ń gbọ ẹsẹ̀ ní gbogbo wọn fi ń rìn àti sọtẹ́lẹ̀ a ní gbogbo wa náà la máa jẹ breakfast ẹ gbàgbé na everybody go collect o oh. na everybody go collect see àti ń collect àdẹ̀tí collect ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ sọ fẹ́yìn ọmọ nàìjíríà ni wípé ẹ̀yin especially ẹ̀yin ọmọ yorùbá ẹ má complain ẹ fi bàbá yìí sílẹ̀ ẹ jẹ́ kó ṣiṣẹ́ ẹ̀yin náà lè sọ ẹ̀ ń pariwo pé yorùbá ló kàn ẹ ẹ pariwo pé yorùbá ló kàn dẹ̀ ti kan yorùbá ẹ fi bàbá yìí sílẹ̀ jẹ́ ó ṣiṣẹ́ o ẹ jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ gbájúmọ́ gbogbo nǹkan tí buhari ti bàjẹ́ ẹ jẹ́ kọ́kọ́ gbájúmọ́ náà bóyá tó bá gbájúmọ́ yẹn fún bí odidi four years ṣe ti understand ẹ fi bàbá tinubu sílẹ̀ ẹ jẹ́ kó gbájúmọ́ gbogbo àwọn nǹkan tí ìjọba àmì tí ìjọba buhari eh, ìjọba buhari tó bàjẹ́ lánàá ẹ jẹ́ kó kọ́kọ́ gbájúmọ́ fún odidi bíi four years after that four years e wa ẹ̀ṣẹ̀ wá dìbò yan ẹ dìbò yan bàbá tinubu again á wa wá again ṣe mo pé ní Nigeria four four years ni wọ́n máa ń jẹ ààrẹ Nigeria. èdè nàìjíríà wọ́n again tẹ́ bá ti wá dìbò yan wọn ní four years ṣe ti understand after four years tán bá tún padà wọlé wọ́n á wa wá rí ti ẹ̀yin ará ìlú rò wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá gbájúmọ́ ìgbésí ayé àwọn ará ìlú ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí lọ́wọ́ tá a wà yìí ojú bàbá dí ojú bàbá Tinubu dí lọ́wọ́ yìí seriously kì í ṣẹjọ́ bàbá yẹn ṣe mọ̀ wípé ọjọ́ tá a bá bímọ kọ́ ló máa rìn ẹ̀ tá a bá kọ́kọ́ bímọ sílẹ̀ á kọ́kọ́ rákòrò kó tó rìn ẹ fi bàbá Tinubu láyè sílẹ̀ ẹ jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ ṣe gbogbo iṣẹ́ tó ti bàjẹ́ nílẹ̀ Yorùbá náà ní Nàìjíríà gbogbo owó tí Buhari yá ẹ́ lánàá ṣé ẹ gbọ́ pé àwọn China wọ́n gbé mọ́tò wọn wá sí ilẹ̀ Yorùbá ní Nàìjíríà ẹ rí wọn nà ẹ rí ṣìpù wọn nà àwọn China náà wọ́n ti bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà àwọn náà tún ti bí a ṣe gbọ́ wọ́n là ó dàbí pé àwọn náà tún ti yá owó àbáwọn náà ò tí ì yáwó nàbí mi ò gbọ́ dáadáa ni tó bá jẹ́ pé àwọn náà ti yáwó ẹ lè bá wa kọ́mẹ́ǹtì síbẹ̀ yẹn bí àwọn ìjọba wa náà ṣe ń yáwó yáwó nìṣùgbọ́n bí àwọn ìjọba wa náà ṣe ń yáwó yáwó yáwó nìyẹn ṣùgbọ́n a gbàdúrà pé owó tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá yá ti wọn kí wọ́n lò fún àwọn ará ìlú ṣe ti understand ẹ̀yin ọmọ Nigerians ẹ̀yin Yorùbá ẹ máa fi mọ́ra ẹ fi mọ́ra a tó mọ́ yín lára kò sí wàhálà ṣe wòye kò sí nǹkan tí ò kì í mọ́ ìran Yorùbá lára gbogbo nǹkan pátápátá ló mọ́ wa lára nígbà tẹ́ bá wá ń complain sí irú complain wo lẹ fẹ́ máa complain ṣe ẹ fẹ́ káwa Yorùbá nation ẹ fẹ́ ká máa fi ń ṣe ẹ̀yẹ ni ó yẹ kẹ́ ní tìjú náà ó yẹ kẹ́ máa fi mọ́ra ni kò yẹ kẹ́ tiẹ̀ tójú tó yẹ bá ẹ̀yin Nigerians especially ẹ̀yin Yorùbá tó bá jẹ́ pé ẹ ní ojú tì ẹ wà ń lé nígbà kan tí wọ́n ń pín tìjú tẹ́ ẹ wà ń lé tẹ́ ẹ travel o tẹ́ ẹ dẹ̀ wà ń lé nígbà kan pín tìjú àá kò yẹ kẹ́ tiẹ̀ kò yẹ kẹ́ complain lójú àwọn tó ń pariwo Yorùbá nation ẹ dóná ṣé àwọn Yorùbá nation kìlọ̀ fún yín ni wọ́n kìlọ̀ fún yín wípé kò sí èso rere kan tó fẹ́ jáde fún àwọn ìran Yorùbá ní Nàìjíríà ẹlẹ́nu wọn rùn ẹni kan gbẹnu sọ̀hún ẹni pé Yorùbá ló kàn àbí ẹ yóò dé tí wàá kan Yorùbá ń sìn kó yẹ kẹ wàá máa complain mọ́ ṣẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń complain àwọn Yorùbá nation á máa fi ń ṣe yẹ̀yẹ́ ni nítorí pé wọ́n pariwo tó ah Yorùbá nation máa gba àwọn Yorùbá nation tí wọ́n ń ṣe òótọ́ tán gbé òótọ́ dání wọ́n máa pariwo tó fún yín o ẹ̀yin lẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má wàá já sọ bẹ́ẹ̀ o mírèkù sì lè ṣẹlẹ̀ o ìyanu sì lè ṣẹlẹ̀ o kò sí nǹkan tí ò ṣeé ṣe o ṣe ti understand ẹ má ro bàbá ẹ má ro bàbá ń pin o ìyẹn bàbá wa Bọ́lá Ahmed Tinubu yóò gbìyànjú o yóò sì tira yóò tiraka ṣùgbọ́n omi pọ̀ jọ ka lọ ẹ má complain o ẹ máa mú mọ́ra wọ́n ní dọ́là ti lọ sókè wọ́n ló ń jẹ́ gan ò ṣe kọlù lọ́jà ah ó ga ọ ẹ mọ̀ wọ̀rí yóò da ṣe ẹ̀yin náà lẹ dìbò fún wọn ah bàbá ti gbé bàbá Tinubu débẹ̀ o ọmọ wa ni o ẹjẹ́ ó ṣe o ẹjẹ́ ó ṣe ẹ mọ́ complain rárá rárá sí ẹ ti gbé ẹ̀yin ọmọ Yorùbá ẹ kò sí wàhálà ẹ mọ̀ pé ìrìn náà téèyàn bá bẹ̀rẹ̀ sí rìn náà ara exercise ni ẹ máa ṣe exercise at least ẹ bá bẹ̀rẹ̀ rìn ẹni tó fẹ́ lọ láti Agége tó fẹ́ lọ sí Èkó Ìdúmọ̀tà ẹ mọ fẹsẹ̀ rìn ni ẹni tó fẹ́ lọ láti látòṣòdì tó fẹ́ lọ sí ẹ tó fẹ́ lọ sí another another city ẹ mọ fẹsẹ̀ rìn ni tẹ́ fẹ́ lọ sí ìletò kan sí ìletò kan ìletò kan sí ìletò kan ní ilẹ̀ Yorùbá ẹ mọ fẹsẹ̀ rin ẹ mọ fẹsẹ̀ rin ni ara ẹsasáìsì ni yóò tó mọ yín lára ẹjọ́ mọ yín lára ẹ mọ complain o ṣe ti understand ẹ mọ complain rárá nítorí pé tẹ́ bá bẹ̀rẹ̀ sí complain tẹ́ bá bẹ̀rẹ̀ sí complain sìn ẹ fẹ́ fún àwọn àwa àwa àwa Yorùbá nation ẹ fún wa lọ́rọ̀ sọ o á sì nù yín lọ́rọ̀ o ẹ má jà nù yín lọ́rọ̀ ẹ rọra ẹ rọra ẹ rọra ẹ rọra kására nítorí pé a ti sọ wípé everybody ni ó collect o everybody ni ó collect ọkàn jẹ́ pé a collect jura wa lọ ni ẹ mọ rísì tá a fi collect jura wa lọ àwọn kan wọ́n gbọ́rọ̀ táwọn Yorùbá nation sọ ń gbà ṣe ti understand àwọn ò bá wọn àwọn ò gbọ́kàn wọn sí wọ́n Nàìjíríà gbogbo àwọn kan nínú àwọn ọmọ Yorùbá gbogbo ara wọn gbogbo ọkàn wọn Yorùbá nation ló wà ṣe ti understand àwọn yẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò lè kà wọn kò sí nǹkan tó kàn wọn bìkọ́ wọ́n mọ̀ wípé kò sí bí ìran Yorùbá ṣe máa wà nínú Nàìjíríà náà ẹ mọ̀ sẹ́rú ni ṣe ti understand ṣùgbọ́n kò sí wàhálà ẹ ṣàjẹ́ fún bàbá ẹ fún bàbá Tinubu láyè ẹ jẹ́ ó ṣe o ẹ kú ìrọ́jú o ẹ̀yin ọmọ Yorùbá ẹ ẹ kú ìrọ́jú kò sí wàhálà ṣe ẹ rí mọ́ sí ẹwà ẹwà àwọn ìyá wa ẹwà àwọn ìyá wa ẹwà àwọn sisters wa ẹ wo àwọn brothers wa ẹ wò bọ́n ṣe ń ṣe exercise ẹ wò bọ́n ṣe ń fẹsẹ̀ rìn kò sí wàhálà ẹ mọ́ gbàgbé láti bá wa pín ètò yìí o ẹ bá wa sí ẹ̀ káàkiri o àwa Yorùbá Nation lélẹ̀ àwa mọ̀ wípé a sì ń ṣeré ni ẹ jẹ́ ká mọ̀ ṣeré náà à ń ṣeré nínú Nàìjíríà ni tó bá tásìkò àti su fùrọ̀hálà nígbà tí tí bá dojú tó bá dojú ṣuṣu táyìn gan bá rí wípé ah ìyá yìí ìyá yìí ò ṣe ìyà kékeré o wọn ní kọ́ ìtẹ́jọ́ Yorùbá Nation ah wọn ní kọ́ ìyá ẹ̀kọ́ ètò ìjọ́ Yorùbá Nation kò tẹ̀ sí wàhálà a sì gbọ́kọ̀ gbàlà o ó sì wà lẹ́ o a sì gbọ́ kọ́ gbala yorùbá nation sì wálẹ̀ o tẹ bá lárò jinlẹ̀ ẹ lè wọnú ọkọ̀ gbala àfọ́sì èèyàn àfọ́sì èèyàn nígbà kan la ń pariwo láranjọ yorùbá nation ni o la ń pa labi kọ̀ǹdọ́tọ̀ la ń pariwo yẹ wá wọnú ọkọ̀ o ẹ fi wá ẹ fi wá jó láńgídí ni ẹ sọ pé ẹnu wa rùn ni ṣùgbọ́n lásìkò awágò òpolongo mọ́ nǹkan tí ó lé ìwọnú ọkọ̀ ẹ nǹkan tí ó lé ìwọnú ọkọ̀ ó kù bẹ́ńbẹ́ ara ẹ̀ náà lẹ ti rí fìrìfìrì rẹ̀ bẹ́ẹ̀ ni o ìyàwó tí ìjẹ yín o ẹ wo ẹ fi bàbá wa lọ ẹ fi bàbá Bọ́lá Ahmed Tinubu sílẹ̀ o ẹ jẹ́ kí bàbá àwọn ó sanjọ́ ẹ jẹ́ kí bàbá àwọn ó ṣiṣẹ́ rẹ̀ sóun ló kó bá yín ni èèyàn ẹ̀ṣẹ̀ dé orí ó ẹ̀ṣẹ̀ dé orí ipò kò tí ì ju oṣù méjì lọ irú mírèkù wo ó ṣe jẹ́ pé ẹ̀yin Yorùbá ẹ̀yin Nigerians mírèkù mírèkù mírèkù ìyanu lẹ máa ń wá kiri bẹ́ẹ̀ náà ni ẹ̀ ní ṣiṣẹ́ ẹ mọ̀ sọ fún Jésù kó wá kó kó wá gbóúnjẹ sórí tébù fún yín ẹ mọ̀ sọ fún Muhammed kó wá gbóúnjẹ sórí tébù fún yín láì ṣiṣẹ́ níbo lẹ ti rí irú rẹ̀ ìgbàgbọ́ tí ò ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ òfo ni o ẹ fi bàbá Bọ́lá Ahmed Tinubu sílẹ̀ ṣe ti understand kì í ṣe Jésù kì í ṣe Muhammed irú mírèkù wo lẹ́ ń wá èèyàn ẹ̀sẹ̀ wọ ọ́fíìsì láàrin oṣù méjì ẹ mọ̀gbà tí Nàìjíríà ti bàjẹ́ ni ẹ kọ́kọ́ fi bàbá òun sílẹ̀ ẹ jẹ́ kí bàbá fún ọdún mẹ́rin tó wà ń bẹ̀ báyìí ẹ jẹ́ kó gbájúmọ́ corruption kó gbájúmọ́ gbogbo nǹkan tó ti bàjẹ́ náà ẹ̀yẹn sáà máa fara jẹ̀yà yẹn ìyá ti mọ yín lára kò sí wàhálà ṣe ti understand after tó bá ti lo four years tán ẹ ẹ ṣẹ̀ṣẹ̀ wá dìbò yan bàbá bua ẹ bàbá Bọ́lá Ahmed Tinubu ege wọ́n wá padà di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe wá rí ọdún mẹ́rin wọ́n wá fi gbájúmọ́ yín ṣùgbọ́n ẹ̀yin ẹ kọ́kọ́ fọdún mẹ́rin tẹ̀ wá nú ẹ̀ ẹ̀ rógun ẹ̀sìn ẹ̀ fi jẹ̀yà ni o mi ò ṣépè o ìwọ wẹnu lẹ̀ kó wẹnu ọkọ́ wọn lójú tó bá máa bá ní kalẹ́ ni kò ní tààrọ̀ ṣepin o òrìṣà bò lè gbè mí kó o sì ṣe mí bó o ṣe bá mi o ṣe rí i pé àwa yorùbá nìsan ti sọ fún yín a sì sọ fún yín o ah! àwọn yorùbá nìsan sì pariwo pariwo pariwo ẹ ẹlẹ́gbọ́ ẹ kò sí wàhálà ọmọ tó bá ti sọ pé ẹnu bàbá àti ìyá òun oorun nǹkan tójú rẹ̀ mọ́ rí nù òun náà lójú yín rí ẹ wò ẹ mọ faramọ́ ẹ sáà tèmi ni wípé ẹ fi bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ fi bàbá lọ́rùn sílẹ̀ ẹ mọ́ ẹ mọ́ fòròǹgò ẹ mọ́ polongo bàbá yín torí bàbá yóò wọnú lé yín kó wá fokùn sí lọ́rùn kẹ wá dìbò fóun o fúnra yín lẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ o tẹ̀ sì dìbò fún un ẹ sì filẹ̀ ẹjẹ́ ẹjẹ́ ó ṣèjọba rẹ o ti ẹ̀kọ́ lálákọ̀ọ́kọ́ ẹjẹ́ Bọ́lá bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ẹjẹ́ ó ṣèjọba rẹ o ṣé ẹ ti gbọ́ yóò dáa fún wa o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ má gbàgbé láti bá wa pín ètò yìí ẹ ṣe gan one love Yorùbá nation no going back.